ẹ káàbọ̀ ìròyìn sì ń tẹ̀síwájú bí ẹ̀yin bá ní ohun tí ẹ fẹ́ bá wa sọ tàbí ní ìṣẹ̀lẹ̀ pàjáwìrì bó sì jẹ́ ìpolówó ọjà ẹ lè fi àtẹ̀jíṣẹ́ whatsapp yín ránṣẹ́ sí orí nọ́mbà tó wà ní ìsàlẹ̀ móhùnmáwòrán yìí ẹ ṣe púpọ̀. ẹgbẹ́ kan tó ń jà fún ẹ̀tọ́ ọmọnìyàn lórílẹ̀‐èdè yìí tó ń jẹ́ pensioner rehabilitation and welfare action prawa ti tako jújù àwọn ẹlẹ́ṣẹ̀ kéékèèké sínú ẹ̀wọ̀n kí àdínkù lè bá bí àwọn ọgbà ẹ̀wọ̀n orílẹ̀-èdè nàìjíríà ṣe máa ń kún àkúnfàyà olùdarí ètò ẹgbẹ́ náà abilékọ katumi ibirion ohun tí ó bá àwọn oníròyìn sọ níbi ìpàdé ẹlẹ́ẹ̀kejì ẹgbẹ́ náà ni wípé èyí tí ó wáyé ní ọjọ́ àìkú ó sọ wípé àwọn tí wọ́n bá dá ẹ̀ṣẹ̀ tí kò tó nǹkan sófin ni kí wọ́n máa yanjú rẹ̀ láì gbé wọn lọ sí ilé ẹjọ́ èyí tí yóò fi dé ohun tí wọn ó máa jù wọ́n sẹ́wọ̀n tí gbogbo rẹ̀ yóò sì wá kún ṣọ́ṣọ́ṣọ́ abilékọ ọ̀hún abilékọ ọ̀hún wá mẹ́nuba irú àwọn ìṣẹ̀sófin kéékèèké tí kò nílò kí wọ́n máa gbé wọn re ilé ẹjọ́ rárá ó ní ẹni tó bá ṣẹ̀sófin ojú pópó èyí tí owó ìtanràn rẹ̀ kò tó ẹgbẹ̀rún mẹ́wàá náírà kò nílò kí wọ́n gbé rẹ̀ lọ sí ilé ẹjọ́ àti wípé ọ̀pọ̀ àwọn àwọn ọ̀ràn wọ̀nyí ni kò kí ń rí owó tí wọn yóò san lórí rẹ̀ tí wọ́n fi máa ń jù wọ́n sẹ́wọ̀n tó sì jẹ́ wípé ìṣẹ́ àti òṣì ni kò jẹ́ kí wọ́n rí owó ọ̀hún san abilékọ Ibireun wá tún kọ̀mínú lórí bí ó ti jẹ́ wípé àwọn mẹ̀kúnnù ló sábà máa ń jìyà irú èyí tí ọ̀pọ̀ nínú wọn sì wà látìmọ́lé níbi tó ti ń gbé retí ìdájọ́ láì gbọ́ ohunkóhun fún ọ̀pọ̀ ọdún lórí ẹ̀sùn àti ìṣẹ̀sófin tí kò tó nǹkan ó tún wà ní irú àwọn ẹ̀ṣẹ̀ kéékèèké bíi kí wọ́n kó ènìyàn níbi tó ti ń rìn gbèrègbèrè àwọn tó ń káàkiri ọjà níbi tí ìjọba kò fọwọ́ sí àti àwọn ẹ̀ṣẹ̀ kéékèèké mìíràn ni kò nílò kí wọ́n ju àwọn ènìyàn wọ̀nyí sí àtìmọ́lé nígbà tí wọ́n lè yanjú rẹ̀ ní tùbínùbí lákòótán ó pín sí ìjọba láti gbé ìgbésẹ̀ tó tọ́ lórí eléyìí pàápàá bí àwọn ẹ̀ṣẹ̀ kéékèèké ti ń sọ ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn di ẹlẹ́wọ̀n tí ó sì mú kí ọgbà ọ̀wọ̀n káàkiri orílẹ̀-èdè yìí máa kún ṣọṣọ. ẹgbẹ́ òṣèlú People's Democratic Party ẹ̀ka ti èkìtì sọ ní ọjọ́ àìkú wípé òun kò ní fààyè sílẹ̀ fún yíyan ọmọ òye kankan fún ìyànsípò àwọn ìgbìmọ̀ olùdarí ẹgbẹ́ náà nínú ìpàdé wọn tó ń bọ̀ àmọ́ àwọn yóò fààyè sílẹ̀ fún olúkúlùkù ọmọ ẹgbẹ́ láti yan àwọn tí wọn yóò fẹ́ kí wọ́n máa darí wọn akọ̀wé ìlú koro wọn ní ìpínlẹ̀ èkìtì Jackson Adébáyọ̀ ẹni tó sọ wípé ẹgbẹ́ òṣèlú PDP kò mọ nǹkan kan nípa ìpàdé tí ẹgbẹ́ kan tí wọ́n sọ wípé ó jẹ́ ti Ayọ̀délé Fáyòṣe ìyẹn gómìnà àná ìpínlẹ̀ náà pè lọ́sẹ̀ tó kọjá níbi tí wọ́n ti gbèrò yíyan àwọn ọmọ oyè náà ó sọ wípé kò sí ohun tó jọ torí àwọn kò ní fi àyè irú rẹ̀ sílẹ̀ rárá ẹ̀wẹ̀ ìdìbò àti ìpàdé gbogbogbò níbi tí wọn yóò gbé dìbò yan gbogbo àwọn ìgbìmọ̀ olùdarí ẹkùn ìdìbò sí àwọn olùdarí ẹgbẹ́ ní àwọn ìpínlẹ̀ èyí ni yóò wáyé ní ọjọ́ keje oṣù kẹta sí ọjọ́ kẹrin oṣù kẹrin ọdún 2020 Jackson Adébáyọ̀ wá sọ wípé ó ṣe pàtàkì kí òun ṣàlàyé ní kíkún nípa ọ̀rọ̀ náà nítorí ẹgbẹ́ òṣèlú PDP kò ní fi àyè sílẹ̀ fún yíyan àwọn tí yóò máa darí wọn láì ṣe wípé wọ́n yàn wọ́n fúnra wọn. ẹgbẹ́ Amnesty International ti ké sí ìjọba àpapọ̀ àti ìjọba ìpínlẹ̀ Cross River láti jáwọ́ nínú ẹjọ́ tí wọ́n ń pè tako àwọn oníròyìn torúkọ rẹ̀ ń jẹ́ àgbà Jalingo ọ̀gbẹ́ni Jalingo tó jẹ́ òǹtẹ̀wé ìròyìn Cross River Watch ni wọ́n tún tú sílẹ̀ ní ilé ẹjọ́ gíga ti ìjọba àpapọ̀ tó wà ní ìlú Calabar ní ọjọ́ kẹtàlá oṣù kejì ọdún tí a wà nínú rẹ̀ yìí wọ́n fi sílẹ̀ pátápátá ní ọjọ́ kẹtàdínlógún oṣù kejì ọdún yìí lẹ́yìn tí ó lu ọjọ́ mọ́kàndínlọ́gọ́sàn-án ìyẹn one hundred and seventy nine days nínú àtìmọ́lé ní ọjọ́ kejìlélógún oṣù kẹjọ ọdún 2019 ni wọ́n fi ọwọ́ òfin mú un lórí ìròyìn kan wípé gómìnà Ben Ayade ti ìpínlẹ̀ Cross River darí ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta mílíọ̀nù náírà tó jẹ́ ti ìpínlẹ̀ náà sápò ara rẹ̀ àmọ́ ní ọjọ́ kẹtàdínlógún oṣù kejì yìí ni àjọ Amnesty International kọ sí orí ìtàkùn tẹ̀lé mi kí n tẹ̀lé ọ padà ìyẹn Twitter wípé kí wọ́n tú àgbàjàlíngò sílẹ̀ kí ìjọba àpapọ̀ àti ti ìpínlẹ̀ Rivers sì jáwọ́ nínú ẹ̀sùn tí wọ́n fi kàn án àti ẹjọ́ ìdàlúrú tí wọ́n pè tako oníròyìn náà ọjọ́ náà sì ni wọ́n tú sílẹ̀ pátápátá ẹgbẹ́ ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn náà ló wá wà níwájú nínú ìpolongo ìtúsílẹ̀ àgbàjàléńgò yìí kódà ẹgbẹ́ kan tó ń fajúro sí ìwà ìbàjẹ́ ìyẹn social economic rights and accountability project serap náà sọ nínú orí ìtàkùn tẹ̀lé mi kí n tẹ̀lé ọ twitter yìí láti jáwọ́ nínú ẹjọ́ tí wọ́n pè tako oníròyìn náà bẹ́ẹ̀ náà ni Pen International àjọ kan tó gbé kíka ìwé lítírẹ́ṣọ̀ lárugẹ náà pè fún ìtúsílẹ̀ ọ̀gbẹ́ni Agbajalingo báyìí Agbajalingo wá dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹgbẹ́ ajàfẹ́tọ̀ ọmọnìyàn tí wọ́n jà fún ó sì sọ wípé òun kò ní dẹ́kun sísọ àwọn ìwà ìbàjẹ́ tó bá wà nínú ìjọba àti ti ètò òṣèlú ilẹ̀ Nàìjíríà nítorí wípé nínú òtítọ́ òun ni olúwa ń gbé. ẹgbẹ́ àwọn ọmọlẹ́yìn kristi ìyẹn christian association of nigeria àti ìjọ dunamis international gospel center ti ṣèlérí láti bẹ̀rẹ̀ sí ní tọ́jú àwọn mọ̀lẹ́bí alága ẹgbẹ́ náà ẹ̀ka ti ìjọba eléyìí ti michika ní ìpínlẹ̀ adamawa ẹni tí ikọ̀ boko haram bẹ́ lórí ìyẹn olóògbé lawan andimi igbákejì ààrẹ ẹgbẹ́ kan Caleb Ahima ló sọ eléyìí di mímọ̀ níbi ìpàdé pẹ̀lú àwọn oníròyìn pẹ̀lú ìjọ Dunamis tó ń ti ọ̀pọ̀ ẹgbẹ́ àwọn amòfin àti àjọ tí kò rọ̀gbọ̀kú lé ìjọba tó ń ṣe ọmọnìyàn lóore bí a kò bá gbàgbé olóògbé Andimi ní ikọ̀ Boko Haram jí gbé ní ọjọ́ kẹta oṣù kínní ọdún yìí tí wọ́n sì gbẹ̀mí rẹ̀ lọ́jọ́ kọkànlélógún oṣù kínní náà nítorí ó kọ̀ láti kọ ẹ̀sìn rẹ̀ kìrìsìtẹ́nì sílẹ̀ bẹ́ẹ̀ Lilia Asharif, ni wọ́n jí gbó pẹ̀lú àwọn akẹgbẹ́ rẹ̀ nínú iléèwé Government Science Technical College ní ìpínlẹ̀ Yobe ní ọjọ́ kọkàndínlógún oṣù kejì ọdún 2018 nígbà tí wọ́n fi àwọn tó kù rẹ̀ sílẹ̀ ní ọjọ́ kọkànlélógún oṣù kẹta ọdún 2018 wọn kò fi Shuaibu sílẹ̀ nítorí wípé òun náà kọ̀ láti yí padà kúrò nínú ẹ̀sìn eléyìí tí ó ń sìn àmọ́ ìròyìn kan tí ó ń lọ lọ́wọ́ ni wípé ọ̀gá ìkan nínú agbésùmọ̀mí ọ̀hún ti fẹ́ níyàwó ó sì ti bí ọmọkùnrin kan fún un ẹni ọ̀wọ̀ àyìnmá wa sọ wípé ìjọ dunamis ti bẹ̀rẹ̀ gbígbọ́ bùkátà àwọn ọmọ olóògbé bẹ́ẹ̀ ni wọ́n tún sọ wípé ẹgbẹ́ náà yóò kó àwọn mọ̀lẹ́bí python ọ̀hún tí ikọ̀ ìṣekúpani ọ̀hún bẹ́ lórí lọ sí ibùgbé àti àdúgbò mìíràn kí àbúrò eléyìí tí ó péye kí ó lè wà lórí wọn bákan náà ni àlùfáà àgbà ìjọ dunamis international gospel center ìyẹn Paul Eneche kọminú lórí bí ọ̀rọ̀ ètò ààbò ti rí lórílẹ̀‐èdè yìí ó sì ní bí ìjọba kò bá tètè wá nǹkan ṣe sí ó ṣeé ṣe kí nǹkan tún máa bàjẹ́ ju bí ó ti wà yìí lọ. ilé ẹjọ́ tó ga jùlọ ti dá ọjọ́rú ọjọ́ kẹrìndínlọ́gbọ̀n oṣù kejì ọdún yìí ìyẹn ọ̀túnla òde yìí láti jókòó lórí ẹjọ́ ẹgbẹ́ òṣèlú All Progressives Congress wípé kí ilé ẹjọ́ tó ga jùlọ yí ìdájọ́ rẹ̀ dànù lórí ìdìbò ìpínlẹ̀ Bayelsa ìròyìn fi tó wa létí wípé àwọn ẹgbẹ́ tí ọ̀rọ̀ kàn ni wọ́n ti fi ìwé lé lọ́wọ́ láti yọjú sí ilé ẹjọ́ Supreme Court ní ọ̀túnla òde yìí bí a ò bá gbàgbé pípé ní ọjọ́ kẹtàlá oṣù kejì ọdún yìí ní ilé ẹjọ́ tó ga jùlọ fagilé ìjáwé olúborí David Leon ti ẹgbẹ́ òṣèlú APC nítorí igbákejì rẹ̀ Bro Barakuma Digi Eremiyo lórí ẹ̀sùn wípé ó lo ayédèrú ìwé ẹ̀rí fi díje dupò igbákejì gómìnà ní ìpínlẹ̀ náà tí wọ́n sì ní kí wọ́n búra fún adíje dupò lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú PDP gẹ́gẹ́ bí gómìnà ìdájọ́ náà ló wáyé ní ó kù ọjọ́ kan sí ọjọ́ ìbúra fún wọn èyí tó yẹ kó wáyé ní ọjọ́ kẹrìnlá oṣù kejì ẹ̀sùn tí wọ́n fi kan Dégì Ẹ̀rẹ́miyàn ni wípé ó lo ayédèrú ìwé ẹ̀rí fún ìdíje dupò náà àti wípé èyí tí ó fi sọwọ́ sí àjọ INEC náà kò tọ̀nà rárá àmọ́ ẹgbẹ́ òṣèlú APC nípasẹ̀ amòfin wọn amòfin àgbà Wọlé Ọlánìpẹ̀kun èyí tí amòfin Lateef Fagbemi ṣàtìlẹ́yìn fún ló pe ẹjọ́ ní ogúnjọ́ oṣù kejì láti da ìdájọ́ ọ̀hún nù bí omi ìṣanwọ́ kí wọ́n sì ṣe àtúngbéyẹ̀wò rẹ̀ ní báyìí wọ́n ti wá mú ọjọ́ kẹrìndínlọ́gbọ̀n oṣù kejì yìí fún ìgbẹ́jọ́ eléyìí tí yóò wáyé ní ọ̀túnla kò ní jù báyìí lọ fún ìròyìn wa ti sáà yìí ṣùgbọ́n ká tó máa lọ ẹ jẹ́ kí a máa rántí wípé ẹni bá ní sùúrù ó lè ṣe òkúta jìnnà o nínú gbogbo tí a bá ń ṣe ẹ jẹ́ ká fi sùúrù sí ayẹ̀wá olúwa ní àpáta àti ìgbàlà mi Ṣògorẹ̀níkejì lórúkọ tèmi o tí tó fi máa di ọ̀la lágbóró lódùmarè tá a máa mú àwòtún ìròyìn wá fún wa ó dàárọ̀ ọ̀run ayọ̀ lásùn.